Thank you. mekuto Huijayi ewele ni Clemson television hall dupa odo tan meto abeokuta lẹ́ni náà Lawrence Gandonu gbẹ̀tọ́ to mẹ́nu lẹ́ẹ̀hẹ́ tó ní náà lẹ́nu ọgbẹ̀tàn tó Abẹ́òkúta wẹ́kọ́ tó ogun ìmọ̀tẹ́ họ́ọ̀dù to ti fi na tó dà chacha ta he do ne betɔle tofin ne do ta na mewo zɔn azɔnsrakpo surukpotɔn hesin gãdzɔ to lɛnu lɔ ninitɔmitɔn onyinkɔsɔla ɔjɛlade hetin tofin ne hɛn nini gɔdɔ ogbolɔlɛsu mɔnkɔtɔn kpo ohun alolo kpo heye basidɔ numɔnkɔtɔn si gã dɔn awutu surukpo srakpotɔn wana gbẹ̀tọ́ ètò nínà lẹ́nu lọ́tẹ̀lẹ̀ ebè mímọ̀ mi ètò nínà lẹ́nu ẹbọ alápàrò lẹ́tẹ̀ẹ́ mọ́gọ́nà òwe ọ̀pẹ́ vi alájà Kudirat tán eighteen to fi náà pọ́ tẹlifíṣàn hàn NTA Abẹ́òkúta eighteen tó ọgbà ẹ̀pọ́ yìí dáwà irọ́mi òhódùrẹ́ nàdóyà òzé àfọ̀chàchà dómọ̀tàndínkè náà lẹ́nu lọ ní wécheche náà wùtú nínàlá tògì gọ́mẹ̀. mọ́dùpọ̀wẹ̀ òsìngbà pé tojikun kwenu he onu susu. no ebasido onususu uwenodan onumonkotan nìrìn ìtọ̀mítàn tí a na àjálẹ̀ tó kan tán ìmẹ̀ pọ́n ẹ̀ hézéhézé dé òsín gbàpẹ́ àìsùn gbàgìlẹ̀ wa gbọ̀n dótò bí bẹ́pẹ́lá òtòlẹ̀ pó ògbẹ́ninàgbẹ́ tọ́lẹ̀ tán pó to me. dìtò àwọn godo onu mẹ́ eto jido we ònúlọ́rẹ̀ tó We me pọ́nù le do na ahɔludu xe asɔlɔdu lɛ ni yawuze afɔdo tana na domodomlɔ ye hɛn nukume dedo kpla onulɔ heto onu susu hɛn gble gɔna onu ti do gbɛtɔ tomenu lɛ tɔn kpɔ gbigbɔ omeme lɔ su eto tsitsikpo ye do ya tete ŋgbe dɔ osimɔlɛ kpɔ lɛnu he dze adodo na kpikplɔ lɛ kpɔ wɛ na ahɔludu ni wasan to tana na osilɛ ni do mɔtɛ do to sisa sɔyi he ema na do hɛn owu wanagbẹ̀tọ́ lẹ́nu lọ́tàn lẹ́ ìdórí yàdọ̀ ònú lọ́yẹ̀tò jíjọ tó àwọn ni lẹ́nu owó ẹ̀kọ́ hẹ̀ ònú sọ̀tùgbẹ́ pé ònú tí tó gbẹ̀tọ́ tó mẹ́nu lẹ́ẹ̀tàn po. gbẹ̀tọ́ tó mẹ́nu lẹ́ẹ̀tò Abẹ́òkúta ìbá sí òtòta àyímátẹ̀ ògùn tán wẹ́ẹ̀kọ́ tó ònú mẹ̀sẹ̀ pọ́n kéṣekéṣe dóta náà dé òkú mẹ̀mẹ́tẹ̀ wagbọ̀n dójẹ́ òdá ònú mẹ́ọmẹ́ he yìí kò mọ̀ tọ́kọ̀ ẹ̀tàn lẹ́ẹ̀ onu ehisoto nilele mọkọtọ na adụbasị san bibe okwe 2024 himemite ìtàn gbẹ̀tọ́ tó mẹ́nu lẹ̀ dọ̀wọ́ hẹ́ ọmọlára yusuf dọ́tà náà ló mọ̀kọ̀tàn lẹ̀ himadike náà yẹn nísìn gan pé hẹ́ dúró yìí tán kákàjẹ́ òdìfíye pé òun ló mọ̀kọ̀tàn ìdàn òun lọ́lẹ̀ po. kponozopa àyímátẹ̀m pọ̀tọ̀dọ̀ àyíká lọ́sọ́ tó ń mẹ́ọ̀mẹ́ tán wẹ́ kó mọ̀nù kan yìí tó dín ìsúlẹ̀ ètò lẹ́nu ṣàgámù tán náà tó mọ̀tẹ̀ búndú àzò náà òkú àjò wọn tán yìí jẹ́ àwùdẹ́gòdọ̀ ewa àyímẹ̀ tó lẹ́nu àlìta délàbọ̀ tán tó àlìgbó ìtàn ìjẹ̀bú ṣàgámù tó ìjẹ̀bú òdèjì ìwà ìmẹ̀ tó bòdì sàgbè àsàǹgbàtọ́ o osùn chidokpoto òpè twenty twenty four ìmọ̀ ìmítè tán ògá òhólà tọpọnà lẹ́tàn tó ògùn yìí má tẹ̀mẹ̀ ọmọlọ́lá odùtọ́lá tó kan tọ́dẹ́mẹ̀gbọ̀n hó dọ̀ àjò tọ́dẹ́lẹ̀ he mẹ̀dẹ́mà yan he sọ́tìn tó òhun dẹ́mẹ̀ he má ti dó dóríyá òhun tán ó ẹ̀ kò dó mẹ́ẹ̀gò yẹ gbàdánù dó káká ìjẹ́ òtẹ́ndé fi àlìmọ̀ yan tè bùsọ́mọdọ́mọdọ́ yìí sùn àlì náà òhun tán melala yedo ye deso ume ume do me yeto na jaju do lo bo ye somo te do wa danu he to na wa mo nkan ton modu prowa melala so deso do ohunkun to devo bo so gble awuna me ye deso do lo to afọ itan ibasi afọ adusitan modu prowa ye so zi awon pé àkìsí hun devo ètò òhun ẹ̀tọ́ sọ àbújá dó àwọn rìn okan holatɔ kponɔ lɛ tɔn lɔ gɔna hoe tɔn dɔ mɛ yegble awuna lɛ to hoe lɔnu wɛ yeko bɛsɔ yi do to hoe to yi lisan na pípɔn pípé yego nukun penugotɔ kponɔ lɛ tɔn to ogun yi ma tɛmɛ abiodun alamutu ehun yi mɛ taun dɔmɔ mɛ de pípé mabasi martin tɔ to hoe lɔnu dókìá dɔ ohun awɛ kpɔnkpɔn wɛ mɛ ego yedzi awo do lɔ he sɔ tinto wɛsun jito tinfie hegble mọ nkọtàn bọ yìí sọmọ òhun dẹfo he eba sídọ yìí tó sísan dótò àjòhàn lọjẹ kponọlẹ wa hùn mẹ́ta ọdọm náà odò dín nánu tó sínsìn dónú kan nísinsìn dọgbọn ònú ìjọ lọkùtàn dalè. àsìkò jiná ògbẹ́ àyèmátẹ̀gánlẹ̀ tán tó hu ajílẹ̀ nu ìsọ́bà sí ògùn yìmátẹ̀gán àkọ́fídàpọ̀ abiodun kò bláwù hẹ́ àyèmátẹ̀gán àbí àyèmátẹ̀gán owiyanto alex oti po gbẹtọ ayimatẹlẹtọ lẹpo náà huhe mẹdẹlẹhu pono awe tó mú ahia òtòtà ayimatẹlẹtọ tó akọlùsàgbè ìdùwáyé ayimatẹgán abiodun tó ohun ẹ àwọn bíbélà tán déhe ṣẹdúnrámẹ dọmọràn mi wà dánú lọlẹba sí kẹtọ ayimatẹlẹtọ pọ àyítẹ nàìjíríà bílẹ̀bù tán he hee basidọ òfẹnagbẹ bọdọ yìí jáwẹ bọ òsínbánásọkò yìí tó kígọmẹ iná ìgbẹ̀tọ́ àyèmátẹ̀ lọ́tọ̀lẹ́ nàdómọ̀dọ̀ yìí sìn àlọ́dúpọ̀ ẹ àyèmátẹ̀ gan ó tì dóze àwọn pé àlọ́sọ́dún ìmàtò títì tó àyèmátẹ̀ lọ́mẹ̀ dógbọ̀dọ̀ yìí tì tó àṣedídàlè kò sọ́mọ̀dọ́mọ̀ yìí hẹ̀lìn ní hejẹ̀ hẹ́lẹ̀ tòótò lẹ́mẹ̀ tì dótà náà lówíwá gbẹ̀tọ́ yìnyín kan mọ́ nkọ̀tàn lẹ́tàn àyèmátẹ̀ gan àbíọ́dún sọ́dáwáyé rọ́pò náà lẹ́ẹ̀kọ́ àlọ́sọ́dún sọ́pá èkó lẹ́ẹ̀kọ́ na domodomono ye tin to achejibo tin to nukle da do dike na lo chon do epe gan ni tin na gbigbo po no tin do le ton po e so da wa iro don to podu na domodomono ye ba si do te po na ma tele he e ba si do memo nkan ton le na wa san feku feku na nu kan yi oto le ton fi emi mo do ni ni claim gbe ton jedi e kakaje so mi bo tin to dagbe esun we denu Thank you.